الأحباب لسلكت لسلكت وادي أنصاري وشعبها shi'arun wa شعار والناس دثار إنكم ستلقون بعدي أثره فاصبروا حتى تلقوني على الحوض الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين nípa وراء orígun kan pàtàkì nínú orígun ẹ̀sìn wa ẹ̀sìn Islam tí ń ṣe zakat òun náà ni hadithu wa lónìí náà insha allah hadithu laysa lil muslimi fi abdihi wala farasihi sadaqa mọ̀rọ̀pá ti kà á ní jẹ̀ẹ́dógún tàbí naam okay.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 ìdájọ́ kan nù ohun tó rọ̀pọ̀ mọ́ ọ̀rọ̀ zaka oríṣi míì tún ní hadith Abi Huraira radiyallahu anhu lọ́fẹ́ sọ fún wa. amakato lọ bí ọ̀rọ̀ zaka anabuwa muhammad sallallahu alayhi wa sallam utiya jawami alkalim ká sọ̀rọ̀ tí ó ma níwọ̀n títúmọ̀ rí ó sì pọ̀ muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́mbọ̀n níbi hadithi tí ó ju sàtà kan àbí kan àtààbọ̀ yìí lọ ọ̀rọ̀ zaka ń bẹ ń kọ́dà ọ̀rọ̀ tí ètò ń sọ̀rọ̀ zaka náà ń bẹ ń bẹ. alajima n tí a ń pè ní alajima òun làwọn ẹranko torí pé wọn ò lè sọ̀rọ̀ ìtumọ̀ ajima òun alajima ẹran gbogbo ẹranko tó jẹ́ dábàá òun ni wọ́n ń pè ní alajima pàtàkì jùlọ irú àwọn ẹran wo àwọn ẹran tí bá máa kànyàn àbí tí bá máa fànira kan fún ọmọ èèyàn gbogbo ẹranko bóyá ọwọ́nu nǹkan wọn jẹ́ àbọ́lọ́dà nǹkan wọn nù kí ni ìdájọ́ sẹ̀ríà lórí gbogbo eléyìí wọn là nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní al-ajma'u jubar ìtumọ̀ jubarun ay hadarun kò sí ìdájọ́ kankan lórí ẹ̀ lọ́nà wo ni òfin ní sí ìdájọ́ kankan lórí ẹ̀ ẹran tí e ṣe pé ẹni ó ní òun lọ́ fà lọ bí tí ó ti ṣèyàn léṣe àbí tí ó ti jẹ nǹkan wọn àbígbà tá a mọ̀ ní urufu nas pé nínú ìlú tá a wà yìí o ní táwọn èèyàn bá sábà ní pé ẹran lè máa jẹ kí ibi ọba wù lọ́sàn-án àmọ́ bọ́ bá di lálẹ́ ìjẹran kan tó máa jẹ kí ẹni tí ọba wa mẹ́ran tiẹ̀ so lálẹ́ bẹ́ẹ̀ràn yìí bá dáràn kí lè o tó mọ́ olówó rẹ̀ ọ̀sán ọ̀ràn tó bá dá àmọ́ ẹran tó ipá ti mọ̀ pé àgbègbè ah, ẹran máa jẹ kí lọ́sàn-án ni kìí ṣe polówó rẹ̀ túlẹ̀ nígbà tí ó yẹ kó túlẹ̀ àbóhùn lọ́wọ́ tiẹ̀ tì í síyàn pé lọ́ọ́ kan lámọ́yìn bí ọba ti sẹ́lẹ̀ yóò ń bẹ́ alàjìmá ó jùbàrù gbogbo ń ti dábàá tí ò lè sọ̀rọ̀ ọ̀ràn tó bá dá tí èsì pọ́ lọ́wọ́ olówó rẹ̀ nú jùbàrù kò sí àmọ́ gba àrọ̀ kan àbágbẹ̀sán kan bẹ̀ nù sẹ̀ríà àmọ́ tó bá ti lọ́wọ́ olówó rẹ̀ nú ọlọ́wọ́ rẹ̀ nú ìmọ̀ òun gan lọ́fà lọ bí tí ó ti ṣe nǹkan yìí àbí tó yẹ kó mú un àbọ́nà tó yẹ kó gbà so kò so àbásìkò tó yẹ kó so kò so gbèrò ẹran yìí bá dáràn eléyìí ní ìṣèjú bá rò ó yadumanu sahibuha ma atlafat ẹni ó ní túláàsì gbogbo ńtọ́ bá bàjẹ́ ní nǹkan ẹlòmíì yọ san fún wa. bákan náà wàlbíìrù jùbà àlbíìrù ní kànga èèyàn gbẹ́ kànga bẹ́ẹ̀ gbogbo èèyàn ti máa gbẹ́ kànga náà ni ọfẹ mọ mọmi ń bẹ wọn wá láwọn kan wá débi kànga wá níta ló lè fò kọjá kànga yìí ìwọ lè fò èmi lè fò bírú àwọn tí ń forú fò báyìí bí wọn bá kó sínú kànga ẹ lọ mú kànga kò sí ti ń jẹ o àmọ́ gẹ́gẹ́ bá a ṣe wí ń ta lákọ̀ọ́kọ́ ọ gbọ́dọ̀ ti ṣe gbogbo ń ti al-urfu àṣàlù tí wọ́n wà gbá bẹ́yẹn ṣe é ṣe kànga nìyí lápèjúwe nínú ìlú tá a wà yìí bẹ́ẹ̀ yóò bá gbẹ́ kànga bọ́ bá gbẹ́ tán yóò wá fi búlọ́ọ̀kù àbí amọ̀ yóò yọ orí rẹ̀ sókè kò sí pé mo ṣèṣì kó sí i torí bẹ́ẹ̀ yẹn bá ń ṣèṣì gbogbo tilẹ̀ wọ́n mọ̀ bọ̀kọ́dà bọ́ jẹ́nu òkun ntọ́ mọ dé òkè rẹ̀ yìí yóò tààrí ẹ̀ padà yóò mọ̀ pé òun débi kànga bàbá wa rẹ̀ ni gbẹ́ kànga ń rú ìlú yìí tí ò torú amọ̀ àbí blọọkù àbí nǹkan kan nìsí bẹ́ẹ̀ yẹn bá kó sínú irú kànga bẹ́ẹ̀ ọ̀daràn ló ṣẹ̀ríà àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe gbogbo ntọ́ yẹ kéèyàn ó ṣe lálàá dáàtà sa ìlú téèyàn wà bíi tẹran náà ni tẹnìkan bá wá bá ọjẹun yóò tán ta ni ó fò kànga ta ló lè rìn lérí kànga bọ́ba bọ́ bẹ́ẹ̀ jùbàrù ẹ lọ́ mú ẹni ọgbẹ́ wa kò sí yòó ló ṣẹ̀ríà wàlmáàdínù jùbàrù almáàdínù bóyá èèyàn ní nǹkan kan tí ń wà nù lẹ̀ àwọn tí ń wo epo ní máàdínù ni góòlù làwọn láwọn wà ń bi tàwọn ní máàdínù ni kóòlù wọn wà ń bi gbogbo téèyàn máa wà nù lẹ̀ tí ó nídìí kọ́ gbẹ́lẹ̀ bí ìgbà téèyàn ń gbẹ́ kànga náà ìdájọ́ kan náà ní ń bẹ fóun àti kànga bọ́bá yẹ kóun ló ṣe é ni ò ṣe é bó ti yẹ kó ṣe é ọlẹ́bi wọn ó sì mú gbogbo ẹni ọba kónú ẹ nínú sẹríà àmọ́ bọ́n bá bí wọ́n ti gbẹ́ máa dínú ládùúgbò wa nìyí nílùú wa nìyí gbogbo ohun tó sì yẹ wọn ó ṣe náà ló ti ṣe àwọn kan wá láwọn ń lérí àwọn díje láàrin ara àwọn àwọn ṣe nǹkan kan ni wọ́n fi lọ́ọ́ kó bẹ́ẹ̀ jù bá kọ̀ lẹ́sẹ̀ nínú ìdájọ́ ti sẹríà ẹ̀rí pé gbogbo yìí tá a wí kò fi bẹ́ẹ̀ ẹ̀ lọ ọ̀rọ̀ zaka ni mo fi lá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ara ẹ̀bùn tó lọ ń bọ̀ anabi nù bí wọ́n bá béèrè béèrè tó pọ̀ àwọn tó béèrè béèrè pọ̀ lẹ́nu sẹ́ńtẹ́sì kan àbí méjì anabi ó sì dá gbogbo wọn lóhùn ònkàlùkọ́ máa mú títí ẹ̀ ń bẹ̀ lẹ́yìn eléyìí la anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa ni wàfẹ́ rẹ̀ káàzí alihumusu èyí wàfẹ́ rìkáàzì alìkómọ̀sù gbogbo ntọ́ bá jẹ́ rìkáàzù o a máa dá a sí márùn ìtumọ̀ kómọ̀sù nù ìdá kan nù márùn òun ni zakari a ti sọ fúnra wa nígbà tá a bẹ̀rẹ̀ báàbù zakati bówó bá jẹ́ iye owó kan èló la máa yọ ń bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ irú owó kan kí la máa yọ ń bẹ́ẹ̀ ìran owó kan tá a ti mẹ́nuba òun ni arukaz kí la ń pè ní rikazu nù sharia islam sharia islam òun ni tí èèyàn ń roko rẹ̀ lọ́jẹ́jẹ́ àbí ó ní ẹ báwọn ẹ wẹ́ gbẹ́lẹ̀ òun fẹ́ rí nǹkan kan mọ́bì kan ọba gbẹ́lẹ̀ lé ọba kan owó owó yìí ó lè má ju owó pépà láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam èyí tó gbajúmọ̀ jù ní kí wọ́n kan góòlù àbí wọ́n kan sílvà bẹ́ẹ̀ ọba wa kan góòlì tí ọ̀kan sílvà lónìí náà ọ̀sà kankan kan tó jẹ́ owó pẹ̀lú májẹ̀mú pé ọgbọ́dọ̀ jẹ́ ní tíṣẹ̀rí àpè ní ardul muwat òkúlẹ̀ kí ni ṣẹ̀rí à ń pè lókúlẹ̀ ilẹ̀ tí ò lóluwa èèyàn gbọ́dọ̀ wá rẹ́ǹtì ibìkan tọ́lágbàlá kọ́ wá lóhùn gbẹ́lẹ̀ ń bẹ òun rówó rí káàzù ní àà lókùtọ̀ ń ṣẹ̀rí à ń pè yìí nítorí ní olúwa tá a ti mẹni tí ó nínú gbígbà tí nǹkan bọ́ sọnù lọ́wọ́ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo bí tó bá ṣàjẹ́ pé ah, ibi yìí ò lamọ̀ yín lónìí àwọn ọ̀nà tá a máa fi ní nu sẹ̀ríà ọwà lápọ̀ọ́lẹ̀ lápèjúwe nísìnyí ọ̀rá gbàdí àwọn ah, lónìí nù ah, láti gbà tá a ti mọ àyè yìí o òun náà ní máa dákun bẹ́ẹ̀ ẹnìkan sì wá bá a rí pé kó lórí ilẹ̀ mi òun ní sẹ̀rí à ń pè ní kíni mílíkù àlìyádì ẹni tí nǹkan ń bẹ lọ́wọ́ ẹ̀ sẹ̀rí islam ní bàbá bá nǹkan lọ́wọ́ ẹ̀ nìkan ìtumọ̀ bíbá lọ́wọ́ ni pé ń bẹ ní kápá rẹ̀ títí tẹlomi ó fi mú tí ó fi hàn wá kóhun kó ní òun ló nínú sẹ̀ríà ẹni ọba ní kíni mílíkù àlìyádì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní kúkúrú ntí ń jẹ́ rìkázù òun ni ntẹ̀yìn bá nù lẹ̀ tí ò lóluwa lápèjúwe nísìnyí ilẹ̀ tẹ́nìkan kan ò kílẹ̀mù tẹ́nìkan kan ò ní èyàn wá wọbẹ̀ ọlọ́ọ̀dàkọ ni ọlọ́ọ̀dẹ̀gbẹ́ ni àbọ̀lọ́ọ̀sìn kankan ni ọwọ́ kankankan nù lẹ̀ tó jẹ́ owó ń bẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe tí ò sí pẹ́ nìkan ló ní àyè yẹn bọ́bá ríru eléyìí sẹ̀ríà ìsìláàmù lẹ́tọ̀ọ́ rẹ̀ ni àmọ́ yóò mú dákan nù márùn-ún yóò nà sójú ọ̀nà tọ́lọ́hún bẹ́ẹ̀ wàfẹ́ rìkáàzì alikomusu gbogbo ntọ́ bá jẹ́ rìkáàzù báyìí èèyàn wà á dá sí márùn-ún yóò mọ ẹyọ ọ̀kan péré nù dá márùn-ún yìí òun ni ó sí ojú ọ̀nà tọ́lọ́hún àrùkáàzù táwa wì yìí gẹ́gẹ́ bá a ti ṣàlàyé ń pé alḥawlu alḥawlu tá a máa gbọ́ pé bí zaka bá dọdún kan lèyàn tó máa yọ ọ́ asàlàyé fúnra wa pé àwọn zaka kan ń bẹ tí ò ní ìdí kó pé ọdún kan ara àpèjúwe tá a ti mú wa ní nǹkan oko nǹkan oko tí ń bá ń so lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀mejì náà zaka rẹ̀ èyí tí ń bá ń so lẹ́ẹ̀mẹ́ta lọ́dún ẹ̀ẹ̀mẹ́ta náà ní zaka rẹ̀ èyí tó ìsepọ̀ ọdọọdún márùn kó tó so ọdọọdún márùn náà kéèyàn tó ṣe kí ni wa'tu haqqahu yawma ma níta Al-Qur'ani wí nù njọ́ tẹ́ ẹ bá o rẹ̀ òní ẹ̀yọ̀tọ̀ ẹ̀yọ̀tọ̀ bákan náà ní rìkázù rìkázù níbi kò tún wá dé mọ́lé pé o di ba kan gbogbo bá ti mú nù márùn kan si ojú àkọ́kọ́ nínú àwọn àdájọ́ rìkázù tó fi yàtọ̀ fáwọn àmúhálù zakat ẹ̀kejì ni pé rìkázù ò ní ní sọ́ọ̀bù gbogbo zaka ló ní kíni ó ní tí sẹ́rí àpè ní alẹ́sọ́ọ̀bù ó gbọ́dọ̀ pé iye báyìí owó góòlù oníyetọ́ gbọ́dọ̀ pé àti sàlàyé fúnra wa owó sílvà oníyetọ́ gbọ́dọ̀ pé Eh, ẹran oníyetọ gbọ́dọ̀ pé màálù rànkúnmi gbogbo wọn ní àlà tí ọba tí tó bẹ́ẹ̀ sẹrí ọgbẹ kéèyàn yọ zakari kódà nǹkan oko òun náà ní kíni òun làdí ìfìta kànjẹ ẹdógún pé òun náà níye hamsatu awusukin bí sẹrí àti pé èyí tá a nílò nìyọ máa jẹ bíi kílò mélòó tá a rántí six hundred fifty three kilograms náà. Ah, gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní kíni ló ní àlà amẹ́ríkà zò ní kò ní ní sọ yukhraju min qalilihi wa kathirihi gbogbo ntẹ̀yìn bá rí he ní bá a ṣe dákọ̀ rẹ̀ yìí tí e ṣe lókútọ̀ torí wọ́n jọra wọn lókútọ̀ ń tà rí he ni rìkázù náà léde yorùbá tiwa ń tà pé náà ni pé ó ṣe kíni ó rí he náà ni àmọ́ dájọ́ tọ̀ọ̀tọ̀ ní bẹ fún ní òṣèré à ìdájọ́ lókùtọ̀ntọ́ bá rí he tí ọ̀dọ́ mọ́ bá ṣe ṣàlàyé rí káàzù yìí ìdájọ́ ṣẹ̀ríà ni pé ọ mú ọ wà ọ wo ìròyìn ẹ̀ kí ni agbàlérò pẹ̀lú ìròyìn ẹ̀ ni pé bóyá nu aṣọ funfun ni wọ́n wí mọ́ bóyá nu ọ̀rá nylon dúdú lọ́wọ́ àkọ́ sọ gbogbo eléyìí ọ wà kéde ò ní kéde àwọn àwọn kíni àwọn ìròyìn wọ̀nyí kódò ní sọ yìí rẹ̀ o sì ní bọ́bá ikú wo ni ò ní sọ denomination rẹ̀ bóyá wá one thousand ní bóyá five five hundred ní bóyá wá one hundred èyí wọn ò nídìí a arí owó kan he o ẹni tí owó rẹ̀ bá sọnù kí kọ́ wa kọ́ wa yọjú èèyàn máa wá fi lọ báyìí fún odidi kíni odidi ọdún kan ní tí ọba jẹ́ kíni tọ́ba jẹ́ lókùtọ̀ kéyìn ó tó lè nánú owó náà ọdẹyìn ọdún kan o bí ọba rẹ nìkankan béèrè ẹ bí ọba rẹ nìkankan sí kìíní béèrè eléyìí ń jẹ lókùtọ àmọ́ èyí tó bá jẹ rìkáàzù ńjọ tó ọba ti rí náà ẹ̀tọ́ rẹ ni tí ọsà mi pé ẹnìkankan ló ní eléyìí ọbọ lọ́wọ́ ẹnìkan ò sí irú èyí tó bá jẹ rìkáàzù yìí ìjọhùn náà ọwọ akéré ni ọ̀pọ̀ ni èèyàn dà sí márùn-ún ìdá kan kọmusu ìdá kan náà dá márùn yìí òun lèyàn nà sí ojú ọ̀nà tọ́lọ̀ eléyìí ni ìdájọ́ arikaz nínú ashariatul islamiyya gẹ́bí hadith abi hurera ṣe sàlàyé fún wa radiyallahu ta'ala anhu hadith abi hurera náà làdífẹ́ lẹ́ẹ̀kejì lónìí an abi hurera ta radiyallahu anhu qala. بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة Abu Hurairah ní láyé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí ìṣe ànábì ànábì láwọn tí máa rán lọ gba zaka òun la ṣàlàyé fúnra wa pé intalkurani wínú ń pa pé kí ni wal amilina alaiha àwọn tí ń ṣiṣẹ́ tọ zaka ni o lọ gba zaka wa àbí máa bá wa kọ́lẹ̀ àbí wọ́n la kọ̀wé gbogbo ẹni tí ń bá ń ṣiṣẹ́ ní ojú ọ̀nà zaka òun ní sẹ̀rí àpẹnikẹ́ni al-amilina alayha bá nàbì tí í ṣe nù sallallahu alayhi wa sallam. wọ́n mọ̀rù wá wà nínú àwọn tá nàbì rán lọ́dún kan pé kí wọ́n lọ gba zaka wa. faqila ibnu jamil níbi tí wọ́n mọ̀rù tí wọ́n ń béèrè zaka àwọn èèyàn ntí àbọ̀tọ́ wa bá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ni pé lamẹ́yìn muzaka tiẹ̀ wá làkàṣègbè náà mú tiẹ̀ wá àmọ́ ọ̀rọ̀ àwọn mẹ́ta kan wọn san zaka àwọn wo làwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ibnu jamil wa khalid ibn al-walid wal abbas amu nabiyyi sallallahu alayhi wa sallam ibnu jamil àti khalid ibn al-walid. al àti àbúrò abẹ́gbẹ́ bàbá anábùa muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní kíni al-abbasu ibn abdulmuttalib. àkọ́kọ́ ká tó tó àdìsí síwájú oríṣi owó wo ni aláṣẹ mùsùlùmí gbọdọ̀ rán yàn pé ẹ lọ́ọ́ yọ zakẹ́ èwo ni ọ̀lẹ́tọ̀ọ́ káláṣẹ ọ̀sẹ̀sẹ̀ rán yàn pé ẹ lọ́ọ́ gba zakà rẹ̀ wá nínú sẹ̀ríà islam àwọn onímọ̀ ń pín owó sọ́nà méjì gẹ́gẹ́ bí ẹ̀rí sẹ̀ríà المال الناتق والمال الصامت. المال الناتق والمال الصامت. owó tí ń sọ̀rọ̀ àtòwó tó dákẹ́ ìtumẹ̀ náà nínú sẹ̀ríà gbogbo owó tó bá jẹ́ almalu natiqu nínú sẹ̀ríà túláàsì ni èèyàn fẹ́ ọkọ̀ níjọba ìsìláàmù níbi tètò ìsìláàmù bá wà aláṣẹ ní ọ̀ràn àyàn pé ẹ lọ wo e, e, e, ewúrẹ́ mélòó ló ní lápèjúwe màálùú mélòó ló ní ẹ wò ó zakawo lọ́wọ́ ẹ mú wa àṣẹ̀ṣẹ̀ ní dúró dìgbà tó ń tọ̀ wọ́n tó wá lọ́tẹ̀wọ̀n lọ́rùn fẹ́ yọ zaka aláṣẹ mùsùlùmí máa rán ní lọ gba zaka owó tó bá jẹ́ kínní alimalu anati. Al kí ni sẹ̀rí àgbàlérò pẹ̀lú owó tí ń sọ̀rọ̀ ọ̀hún làpèjúwe tí mo fún yín ni bí àwọn ẹran ara ẹ̀ náà làwọn arúgbìn nǹkan oko gbogbo àwọn ilé ìṣẹ̀rí ìsìlámù kà wọ́n kún owó téèyàn ò lè da sọ́bù ìtumọ̀ ẹ̀nu bí ẹ lọ ní oko rẹ̀ ebè mélòó lọ́kọ kí ló rí mbẹ́ ẹ yọ iye báyìí zakawọ̀ mbẹ́ aláṣẹ ìlú ìsìlámù gbọdọ̀ máa ṣèyí wọn. àmọ́ ìtọ́ bá jẹ́ àlùmọ́ọ́lù owó tó ṣe kíni owó tó dákẹ́ sẹ̀ríà fi ń lẹ̀ láàrin ònkálukú àtọ́lọ́hún rẹ̀ owó góòlì owó sílvà owó náírà owó dọ́là nkankan gbogbo eléyìí ní sẹ̀ríà ń pè ní kíni alimalu asọ́ọ̀mù bẹ́yìn bá yẹ kọ́ yọ zaka thousand tó ní hundred ní ọkọ̀ òun tàwọn àtọ́lọ́hún kọ́ra kò ní ìdíkàwọ́ ọmọ ẹ̀ bá jìyà bọ́ jẹ́ alimalu asọ́ọ̀mù èyí tó kàn wá ni pé yọ zaka àmọ́ òkúrọ yan owó rẹ gbọ́dọ̀ jù báyìí lọhùn sẹríà níbi tó fi ṣe bẹ́ẹ̀ alimalu sọmitu ta wí yìí ìṣeéṣe ń gbà míì káwọ ọmọ wò pé èèyàn lówó tí zaka wọ àmọ́ òun lọmọ tóun jẹ ń gbèsè gbèsè sì máa kọ dí zaka lápẹjù nísìnyí bọ́ọ̀ bá pèsè rí àgbékalẹ̀ bẹ́ẹ̀ ọ̀bá fà nira fáwọn kan kí sẹ̀rí àní a máa lọ wo àkáǹtì òǹkàlùkù báńkì nísìn pé ẹ má wulẹ̀ bí lọ ẹni wọn fún yín ní statement of account rẹ̀ wọ́n wá ní àkáǹtì rẹ̀ ní millions lónìí adúrú owó ìlélẹ́ iye báyìí lọ ẹ̀kọ́ yọ òun sì yọ ìyọ́ tó yọ zakai kò tó yẹ táwa báyìí ọwọ́ àṣàlàyé ó ní ẹ̀kan rí owó òun bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ owó tóun yá fi rajà ọjà bóun bá ta tán lòun ó tó dówó padà fún gẹ́gẹ́ bí ti gbogbo wa náà mọ̀ lọ́rọ̀ àwọn sòwò ara ti ṣẹlẹ àwo ni lápèjúwe mistake kan tó ń bẹ tí ma wáyé tọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run san wọn lẹ́san dáadáa àníyàn dáadáa wọ́n fi ń ṣe àmókù díẹ̀ e káàtó nídàjọ́ ti ṣẹríà kálá àjọ dáwó pọ̀ nísìnyí àwa ń ṣe òwò kan gbogbo òwò tó bá jẹ́ halali kọ́dà àwọn ẹlòmí ó gbéǹgbé ti ṣẹ̀ríà bọ́yá mùsàáràkà ní bọ́yá mùbọ́rábà ní pé àjọ kówó pa àjọ ń sòwò àdálé iṣẹ́ kan lẹ̀ àbá ń ta nǹkan kan àbá ń ṣe nǹkan kan àwọn ẹlòmí ọ̀wà ní bọ́bá ti dọdọọdún ká tó péré o àkọ́kọ́ yọ sàkánná pé bọ́bá di ọdọọdún ká tó máa péré fún gbogbo ọmọ ẹgbẹ́ tó lówó ń bí kínní àkọ́ sí kínní àkọ́ yọ sàká ó kù díẹ̀ káàtó torí zaka se dandan lórí orí kọ̀ọ̀kan ni ó dìgbà tẹ bá pín owó tó ń kálukú fún un òun ni ó wà á mọ̀ bóyá òun jẹ́ni tí zaka wọ̀rọ̀ òun àbí kò wọ̀ àmọ́ ká wá pé nítorí àti rí mílíọ̀nù àbí jù bẹ́ẹ̀ lọ lówó àjọdápọ̀ ká yọ zaka ẹni ó ṣe pé bá a bá pín bóyá fifty thousand tiẹ̀ mẹ́ẹ̀. bóyá tààtì ń tẹlomi àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò bá a mọ̀ ẹ̀pẹ́ òun kálukú fún minal mali asọ́mìtì nù òun ni kọ́ wá wò ó igbó igbó míì sì ń bẹ tó yẹ pé ní ẹ̀yìn lè má mọ̀ bóyá tún láwọn owó mi pẹ̀lú tó yẹ pé ní irú zakatẹ́yìn ọyọ yẹn ó kéré sí ntọ́ yẹ kọ́ yọ ń zaka. ní kúkúrú eléyìí náà ká pàkíyèsí bàbá dáwó pọ̀ tá a jọ ń ṣe business àbá jọ ṣe nǹkan kan zakeo ṣe dandan lórí gbogbo wa lápapọ̀ orí kọ̀ọ̀kan ni zaka ṣe dandan onkaluku sì lè ní májẹ̀mú tí ó jẹ́ ọyọ zaka àbí kó ní nǹkan tí ó kọ̀ fún tí òfin ní yọ zaka tó eléyìí náà ń bẹ nù ọ̀nà tó yẹ ká kíyèsí ní kúkúrú ọ̀nà méjì tó wó pín sí nípa gbígba zaka àwọn owó kan bẹ tó yẹ pé ní èèyàn fi ọkọ̀ aláṣẹ mùsùlùmí ọ̀ràn àyàn lọ pé ẹ lọ́ọ́ kà mélòó lóní ẹ má wulẹ̀ bí iye báyìí ni ọmọ wa ń bẹ̀ yìí irú ẹ̀ ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam lànàbì ran umar bin al-khattab wọn wá láwọn mẹ́ta ni wọn ò yọ zaka lọ́dún yìí wọn wá wífa anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi wa ń sọ báyìí nígbà wọn wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọn wá rojọ́ wọn ibnu jamil وخالد بن الوليد والعباس ابن عبد المطلب رضي الله عنه عن ابني صلى الله عليه وسلم ما ينكم ابن جميل إلا أن كان فقيرا فأغناه الله تعالى النبي صلى الله عليه وسلم ني ابن جميل أرور جوالجو ما ينكم ابن جميل إلا أن كان فقيرا fa agnahu Allahu ta'ala lóòótọ́ kò ní tẹ́lẹ̀ ní òjò máa yọ zaka ní òjò máa béèrè zaka lọ́wọ́ ẹ̀ aláìní ní tẹ́lẹ̀ fa agnahu Allahu ta'ala ọlọ́run wá sí ọrọ̀ fún tí zaka wọ̀ ó tún wá lóhùn ọ̀yọ́ ìtumọ̀ eléyìí ni pé ń fi àìmoore san oore tọ́lọ̀ ń ṣe. ma yankim ibn jamil illa fa agnahu Allahu ta'ala ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ńbélé yìí ni pé gbogbo owó tọ́lọ̀ ń bá fún ọ lówó tọ́ yọ zaka òun nẹ́bi wí sallallahu alayhi wa sallam òun fi àìmoore san oore ọlọ́run ni a sì ń wí láìmọye ìgbà mélòó ni gbogbo zaka ọ̀hún ìdá méjì àtààbọ̀ nínú nínú nínú ọgọ́rùn ìdá méjì àtààbọ̀ kò tó dá mẹ́ta nínú ọgọ́rùn kan gbogbo ntọ́lọ̀ ní ọyọ ọ̀nà lọ́dún kan péré lẹ́ẹ̀kan péré gbogbo ẹni tó bá wá ń serú eléyìí anabi sọ̀rọ̀ sọ́làm ní ń fi àìmoore ń fi ń san oore tọ́lọ̀ ń san fún tó sì fún. wa amma khalidun anabi wa muhammad sọ̀rọ̀ sọ́làm ara ẹ̀kọ́ ta ni pé gẹ́gẹ́ bí alukur'an kẹrìmù tó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ń já àkúnfà sèkún bìnnábà ń fatabayyanu wọ́n wá rojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún anabi ní lóòótọ́ ibnu jẹ̀mílì ọ̀yọ́ zaka khalidu ọ̀yọ́ zaka abbasu náà yọ anabi wá ń jẹun yé wọn pé a ah, ah, ah, ìdí tó ń kálukú wọn ò fi yọ zaka ọ̀yà tọ̀ọ̀tọ̀ o òun là anabi ń wí ibnu jẹ̀mílì bẹ́ẹ̀ ti wí òun lóòótọ́ kò mórí ọlọ́run ni ní òjò máa yọ zaka wa amma khalid àmẹ́ ẹ̀rí khalidu tẹ ní kọ̀ yọ zaka. فإنكم تظلمون tazlimuna فإنكم fa innakum tazlimu àà ẹ̀sìn ń bò sí anabi ló wí bẹ́ẹ̀ fa innakum tazlimuna khalida ẹ̀sìn sábòsí fún khalidu látàrí ń tẹ́ wá sọ ń parẹ́ yìí. faqad ihtabasa adra'ahu wa a'tadahu fi sabilillah gbogbo ń tẹ lọ wò tẹ ní zakawọ zakawọlé zakawọlé yìí ẹ tabasa ha fi sabilillah gbogbo ẹ ló ti fi ilẹ̀ ní lílo tójú ọ̀nà tọlọ́hún ó ti fi fọlọ́hún àtòjíṣẹ́ rẹ̀ ó fi fún mùsùlùmí ẹ̀yin wá ń wo ń wo kóhun ló ní tabasa adra'ahu wa a'tadahu fi sabilillah ìdájọ́ ṣẹ̀ríà ń bẹ̀ wọ́n ni pé ntẹ̀yìn bá ti gbé kalẹ̀ lápẹjúwe nísìnyí ọkọ lè kéwú kalẹ̀ àbọ̀kọ́ kọ́dọ̀ ọkọ lè sẹ́ ọwọ́ alóhùn gbé fún jama masalasi wọn máa fi náwó sí masalasi àbóhùn fi ṣe nǹkan kan àwọn ọmọ mùsùlùmí tí ọba rówó léèwé san àbílẹ̀ kéwú ẹ̀ máa mú bẹ́ẹ̀ ọdún ọ̀gbọ́dọ̀ tún wá yípo ká wá gbé nǹkan rẹ̀ ní wá yọ sàkà rẹ̀ ìtumọ̀ ntá nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam fún wa gbogbo ntí ìbá ti ṣe pé èèyàn ní ń gbowó rẹ̀ mọ́ kódà bóyá kóhun ló ní tó ti wá ní a mo fi kalẹ̀ fún tọ́lọ́n owó tẹ̀ ń bá ń rí ń bẹ́ ẹ̀ máa fi ṣe nǹkan báyìí ẹ̀ máa fi ṣe nǹkan báyìí eléyìí kò ní ntí ọ tún yọ zàká gbogbo owó tẹ̀ bá lè wọ ẹgbà ń bẹ́ tọrọ nǹkan náà ìtumọ̀ ntá Muhammad sallallahu alaihi wasallam wí nù káfílẹ̀ ikún hadithu ta kàpé laysa ala rajuli fi farasihi wàlà abdihi sadaqa bí ti èyí téèyàn bá fi kalẹ̀ lójú ọ̀nà tọ́lọ́run ti rí bẹ́ẹ̀ ni kódà èyí téèyàn ń lò fún rẹ̀ náà tí èyí ṣe pé ó pe kalẹ̀ ń fi ń tajà pé wọ́n tà kò nídìí a máa wá válù rẹ̀ lọ́dọọdún ẹnu owó tí ń bá ń jáde ń bẹ̀ òun ni zakawọ̀ àmọ́ kọ́dé eléyìí owó tí ń jáde ń bẹ̀ sóhun kí ń nà mọ́ ti fi kalẹ̀ fojú ọ̀nà tọ́lọ́run zakawọ̀ ọ́ ara mẹ́jẹ̀mú tí zaka fi máa wọ owó ní kíni kí zakowó ní ẹni tó ní mẹ́jẹ̀mú tí ara mẹ́jẹ̀mú tí zaka fi máa wọ owó ní kíni kí owó ní ẹni tó ní torí pé lórí orí ni zaka ṣe dandan lórí lápẹjúwe nísìnyí mọ́sálásí yìí lówó àbí mọ́sálásí míì wọ́n bùn lówó ni àwọn iná jama náà ní ń dáwó ni owó mọ́sálásí wa wọ mílíọ̀n àbọ̀wọ̀ áfírí mílíọ̀n zakasa ti wọ̀ ọ́ kẹ́yàn wá gbẹ̀já yọ zaka mọ́sálásí lọ́dún yìí kò rí bẹ́ẹ̀ kò lẹ́ni ó ní owó yẹn ò ní kíni kò ní ẹni tó ní léèyàn láwí o gbogbo owó tó bá rí bẹ́ẹ̀ tó yẹ pé ní àpapọ̀ mọ́sálásí lónìí ni ilé kéwú lónìí ni àìwá pé ọdún ti po ọdún ti yípo ẹ̀wá yọ zaka kí ló fà á òun ni pé zaka ṣe dandan lórí mùkálàfù ni mùsùlùmí kọ̀ọ̀kan bí kọba ti wá sípa lè nàka sí pé owó ìyá lamọ̀yìn lónìí zaka ò sínú irú owó bẹ́ẹ̀ gbogbo eléyà agbọ̀yé náà nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam pé khalidu gbogbo ń tẹ́ ń kà kún kó ní ọyẹ kọ́yọ zaka rẹ̀ yìí ó ti fi kalẹ̀ lójú ọ̀nà lójú ọ̀nà tọ́lọ́n ó di ìran méjì nínú àwọn tí wọ́n wá sọ fún anabu muhammad sallallahu alaihi wa sallam wa amal abaasu anabi ni ẹ̀rí abaasu tó jẹ́ àbúrò bàbá àwọn abẹ́gbọ̀n bàbá àwọn torí pé níta fi wí bẹ́ẹ̀ ni pé lárúbáwọ̀ iṣẹ́ yàtọ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò amù náà wọ́n ń pè wọ́n ọ̀pọ̀lọpọ̀ bá a ṣe máa tu ẹ̀gbọ́n bàbá anabi àbábúrò bàbá anabi gbígbà tí yẹn sọ tójú rẹ̀ ò tó ń gbà mí ni amù nàbí ó lè túmọ̀ kíni ó lè túmọ̀ ẹ̀gbọ́n bàbá anabi ó sì lè túmọ̀ kíni àbúrò bàbá anabi sallallahu alaihi wasallam àfi bẹ́ẹ̀ yẹn bá wá wádìí nù síra pé á ah, nígbà wọn bí bàbá anabi tán ni wọn bí abbas ẹ àbí wọn bí abbas wọn tó bí bàbá anabi bàbá wa ń pè lẹ́gbọ̀n àbábúrò rẹ̀ ń gbà ní àmọ́ ká máa wá tún àmú gbogbo gbà pé ẹ̀gbọ́n bàbá nẹ́bí ẹ̀gbọ́n bàbá nẹ́bí kò rí bẹ́ẹ̀ torí pé nínú èdè lárúbáwá àmú ó lè túmọ̀ ẹ̀gbọ́n bàbá yẹn ó sì lè túmọ̀ kíni ẹnu tí yá mú túmọ̀ ní pé wọ́n jọ bí ẹni náà àti bàbá yẹn pọ̀ ìmọ̀ bàbá kan náà jọ bí wọn àbí ìyá àti bàbá jọ bí wọn bí àbá àṣìṣe rísà anábọ̀ muhammad sallallahu alaihi wa ẹ̀kọ́ ńláńlá kan lànàbì kọ́ wáyà yẹn anabi ní amal abbas ẹ rí abbas fahiya alayya wa mithluha fahiya alayya wa mithluha anabi ní zaka tọdún yìí tó yẹ kí abasi ọyọ àti tọdún tí ń bọ̀ ẹ wá bí mi èmi ní yọ fàyè àlàyé wà mẹfìlùhà tọdún yìí tẹ ní ọyọ ni wà mẹfìlùhà àti irú rẹ̀ mí kódà tọdún tí ń bọ̀ ìtumọ̀ rẹ̀ mi àlàyé ẹ wá bí ní yọ zaka náà ìtumọ̀ méjì lélẹyìí mú wa nù ìdájọ́ ṣẹríà ọwà nù riwaya kan anibni Mas'ud radiyallahu anhu wa in kana bi sanadin fi imakọ ibnu Mas'ud gba hadith mi wá pé ó ṣẹlẹ̀ pé ńgbà náà àwọn mùsùlùmí ní ìdí owó kò sí sọ́nà míì tí wọ́n ti rówó ju pé lámọ̀yín san zaka lámọ̀yín ọyọ eh, ṣe sàárà àbálógún àrígànímà àbárífẹ́wù ọ̀nà owó ilé owó mùsùlùmí náà nìyẹn kọ̀ wá owó tí ń bẹ́ ń lé ọ̀ká bùkátà tí wọ́n fẹ́ ṣe ọlà nẹ́bí sallallahu alaihi wasallam wa ni ta ló fẹ́ san zaka tiẹ̀ kalẹ̀ kọ́ra bí o ti tó gẹ́ni bí o ti tó àsìkò Ibn Mas'ud ni abasi wa jáde pé zaka ọdún méjì tèmi ni ìtumọ̀ hiya alayya wa mithluha ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ kejì tóun náà bá hadithi yìí mo méjèèjì làwọn onímọ̀ wí ni pé àsìkò burú ọmọ èèyàn ni ọ̀rẹ́ èèyàn ni ọ̀nà mọ̀bálàmọ̀ ń yọ zaka rẹ̀ zaka ń kó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn kan bá dúró pé kíni lamẹ́yìn mọ̀bá ṣe kíni ṣé yẹ báyìí lẹ ní zaka lọ yẹ kọ́ yọ ń zaka kò sí ń lé àbí nǹkan mọ̀bá yọ ọ́. sì fẹ́ lówó yìí fún bí n bá ní dúró di odòṣù kẹsàn-án kí àsìkò zaka tèmi ó tó ṣe kí ni kó tó pé bóyá èèyàn ti múnú Ramadan pé gbà lè máa yọ zaka ọwọ́ rẹ nìkan tó ṣe pé gbogbo ọ̀nà ló fi ní ìdí zaka gbogbo ọ̀nà nírú ẹni fi ṣe kí ni ló fi ní ìdí zaka kíyàn mọ́ wa sí Islam gbọ́yé débi pé kò sí ní tí mo lè fún ọ ní ìsìnkọ́ bá dúró lóṣù mẹ́sàn-án lókun kò sì lè dúró bóyá láàárẹ̀ àbí nkankan tó o pé kọ́dọ̀ ọ̀sẹ̀ kan gan yóò jù àsekọ̀ láì yí kéèyàn ọ̀dà níyẹn bí ọba lówó mi tó lè bùn ni o zaka nìkan kéèyàn máa bùn yẹn o sàárà ń bẹ lọ́tọ̀ kò sọ́kan tí ó ta dànù sàárà wà lákọọ́lẹ̀ pé yọ sàárà bíi náfìlà bí ìgbà tó kí àyílà tán tó náfìlà nì bẹ́ẹ̀ sàárà jẹ́ zaka lórí bí ìwọn ọ̀ràn yàn kìí wá ṣe pé zaka nìkan lọ́lọ́ ni a máa ná bẹ́ẹ̀yàn bá ná zaka tán tó tún wo bóun ṣe máa yan náfìlà lẹ́yìn gbogbo òórùn ni yọ ṣe sàrà nípa báyìí bẹ́ẹ̀yàn bá láyè rẹ̀ ká a bí kíza kọ́ tiẹ̀ tí ì dé mọ lágbára kí n fún ní iye báyìí kọ́lọ́run bá ń kọ́lẹ̀ ní sàrà ọ̀dà púpọ̀ àmẹ́yìn ọ̀wá lágbára owó zaka nìkan náà mo ní àṣekọ̀ láì fi kọ́dà kéèyàn kóru owó bẹ́ẹ̀ fẹ́ ni ni pẹ̀lú àníyàn kíni àníyàn zaka mi tí ó di dandan lẹ́yìn oṣù mẹ́sàn-án mo yọ kalẹ̀ nísìn ìyá àlàyé wà mithluha gẹ́gẹ́ bí riwaya abdullahi ibn mas'ud radiyallahu anhu. ẹ̀kọ́ kejì níbi hadithu yìí lẹ́yìn náà lànàbí wa kọjú sí umar bin al umar bin al bi wa rojọ́ abbas fa nabi sallallahu alayhi wa sallam tani abbas yìí ẹ̀gbọ́n àbí àbúrò bàbá anabi sallallahu alaihi wasallam ẹ̀dá kan jẹ́ akẹ́kọ̀ọ́ ńláńlá ń bì anabi wa ń sọ fún Umar pé ya Umar àmọ́ ṣàárùtà anna amma rajuli sinu àbí ọmọ pé ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá èèyàn ẹgbẹ́ bàbá yẹn sinu àbí anabi bẹ́ẹ̀ fún Umar radiyallahu anhu èyí ò ní pé ọ dá mi lójú wọ Umar bọ́ba kí bàbá èmi Muhammad sallallahu alayhi wa sallam ní ọ̀yọ́ zaka bọ́ọ̀tì ẹ̀ wí bẹ́ẹ̀ kó ti wí. ntí ọba lè fi wí bẹ́ẹ̀ fún Abdullahi tó jẹ́ bàbá èmi Muhammad ọ̀ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ sígìnì Abbas náà àmọ́ ṣàárùtà anna amma sínú wàbí ẹ̀wẹ̀ kọ́ ńláńlá sallallahu alayhi wa sallam òun là á fi máa wípé bẹ́ẹ̀ bá fẹ́ yálà ìlójú ti tẹ́lẹ̀ ó lè yálà ìlójú ti wàláì súnà níbi ìkọyàn lásà súnà tànàbù Muhammad sallallahu alaihi wasallam kìí kọyàn lásà ẹ̀wọ̀n tànàbì wí àmọ́ ṣàárùtà àná àmà rọ́júlì sínú àbí ẹni wọ́n jọ bí òun àti bàbá mi pọ̀ ọmọ gbẹgbẹ́ bàbá mi náà ni ẹ̀dàkùn jẹ́ káwa náà kẹ́kọ̀ọ́ ń bi eléyìí ẹni wọ́n bá jẹ́ gbé bàbá yẹn àbí wọ́n jọ bí pẹ̀lú bàbá yẹn kankan anabi ní sínúwó àbí ẹgbẹ́ bàbá yẹn ni o kásọ̀tàn ẹ̀dọ́ bá jẹ́ àmọ́ wọ́n jọ bí wọn ẹ̀gbọ́n lọ́jẹ́ ni àbábúrò ni irú wọ̀tá fún bàbá ẹni lọ́yẹ̀ ká fúnru àwọn eléyìí náà ìtumọ̀ eléyìí lànà bíi wí fún Umar radiyallahu ta'ala anhu arda. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ó ti sọnù pẹ́ látìgbà téèyàn ti ń rí ló ti sọnù so ìyẹn rí pé tí ń gbé nìyẹn kí ni èyàn ó sì lè rí irú dábàá bẹ́ẹ̀. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa ala وصحبه أجمعين sahbihi ajma'in ọlọ́run san ní bẹ̀rẹ̀ lẹ́sàn dáadáa ìdáhùn ni pé dábàá ò lè jẹ́ ríkázù o dábàá ẹranko kò lè jẹ́ kínni kò lè jẹ́ ríkázù ẹgbẹ́ láyé tá a ṣe ríkázù ní tá a ṣe kínni tá a wú jáde nù lẹ̀ dábàá tá a bá ti wú jáde nù lẹ̀ kò lè wúlò fẹ́ ni ó wú náà mọ́ èyí <laughs> wọn ò ní ìdíkọ́ tó ń yọ kúmùsù nípa bá ẹ̀ríkáàzù dáàbò lè jẹ́ kíni kò lè jẹ́ ẹ̀ríkáàzù ntí dáàbà lè jẹ́ ni lókùtọ̀ anabi sì wí sallallahu alayhi wa sallam anabi ní nbẹ́nu hadithi bẹ́ẹ̀ pé èèyàn lè rí lókùtọ̀ ẹran nǹkan kan la anabi ní kò lè jẹ́ lókùtọ̀ ní ẹran kí ni nǹkan náà òun ni ràkúnmí kéèyàn wá pé ràkúnmí yọ lóluwà mọ́ anabi sallallahu alayhi ní àfi ilẹ̀ torí pé àjáìbá ọlọ́run ni ràkúnmí nínú àwọn nǹkan ìmọ̀ ràkúnmí ní ààyè tó lè mu omi sí gbogbo oríkèé ara ẹ̀ kọ́dà tó fi dé ẹsẹ̀ tó pé bí ń bá ń rin iná wọn fi máa fi ń kẹrù ń dọ̀hún pé kò sómi mọ́ kọ́dà káwọn èèyàn tá àfi káwọn èèyàn tó wà lórí ó kú yányán ni ràkúnmí ó tó kú kò ń gbẹ torí tó bá tí omi tí gbogbo èyí tó mú ń tòsí bá tán kọ́dà yóò máa fa. rìsáàfù tó rìsáàfù sẹ́sẹ̀ rẹ̀ yọ máa mọ́ irú ẹranko tó bá rí báyìí ànábì sọ̀rọ̀ sọ́là fi ilẹ̀ ńgbọ̀n bá yá olówó rẹ̀ padà rìn pàdé rẹ̀ àmọ́ àwọn ẹran kéékèèké kọ́dà ànábì gbá pẹ̀lú ànábì ní ẹ̀ máa kó o mú tiẹ̀ àbí ti àfíríkà tó àbí ti kíni ìbò àbí ti kòkò ìyẹn ni pé ẹran tó yí ó kọ́ parun fún tí ó kọ́ parun. kìyásán àlàdálíkà kìyásù ni pé owó tá a máa he lówó tá a rí pé ó ṣeéṣe kọ́ sọnù ó ṣeéṣe kẹlòmí ó mú un àmọ́ tá a mọ̀ pé àǹbí tó wà yìí kò sí nǹkan kan tí ó ṣe bọ́bá ìpẹ́yìn ọdún kan lẹ́ni òun wá ìtumọ̀ ẹ̀ ní pé yẹn èrú yìí òun àmọ́ tá a mọ̀ pé a eléyìí pílẹ̀ bá kófìrí níṣà ànírímọ́ bí mùsùlùmí bá rí ó mú un kila anabi wa wi anabi ni arif ifasaha wa wiqasaha nta wílẹ̀ kan e. wo ntí ọ jẹ́ àwọn ròyìn ẹ̀ láyé dọ́hùn àwọn owó pasọ̀ wo ohun ewé owó yìí aṣọ dúdú ni àbí funfun àbí bákan irú okùn ó ní ni wọ́n fi so gbogbo eléyìí kún ó fi lè mọ ẹni tí ó parọ́ àtẹni tí ó sọ òdodo láyé ìsìn kò nídìí gbogbo èyí wọn mọ́ àmọ́ lápèjúwe táwọn onímọ̀ máa mú kalẹ̀ láyé ìsìn ni pé irú denomination owó ten thousand owó one one thousand ten thousand ni ten thousand five five hundred ten thousand lòun náà àbí ten thousand one one hundred ten thousand èyí tó sì jẹ́ pé make sure ni one hundred bẹ́ẹ̀ bẹ́ẹ̀ five ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọba sọ owó náà wà á bí irú èwo ni títì ẹ̀ ní kúkúrú ni pé ìyàtọ̀ ń bẹ láàrin rìkáàzù àti kíni àti lókútọ̀ èyí tó bá jẹ́ rìkáàzù òun làlàyé tó ti wá síwájú yẹn níbi tí ò sí pẹ́ nìkan ló ní èyí òun ẹ̀tọ́ yẹn ni kéyìn ó mu kọ́dà bí yẹn bá ní ẹnìkan náà ní ọ̀sàárì mẹ́lẹ̀ yóò jẹ́ pé ni òun ò sí láyé mọ́ ìtumọ̀ rìkáàzù nù bóyá nǹkan kan ti láti bí ọgọ́rùn-ún ọdún àbí nǹkan kan tó ti wà níbì kan kọ́dà káwọn èèyàn tó máa gbé bẹ́ẹ̀ irúgbó eléyìí òní sẹ̀rí àkàkùn kínní rìkázù bẹ́yẹn bá mú ìhun ẹ̀tọ́ rẹ̀ ni àmọ́ kọ́ da sí márùn-ún ọ̀nà dà kan sójú ọ̀nà tọ̀ náà àmọ́ lókútọ̀ bẹ́yẹn bá he yóò fi lọ fó didi ọdún kan lẹ́yìn ọdún kan tí ọba rí ẹni tó ní ọ̀dẹ̀tọ̀ tiẹ̀ náà kọ́ kò ní yọ ọ̀hún mm, mm. zakọ́ ọ̀wọ́ lókútọ̀ ní lókútọ̀ àmọ́njọ́tọ́ bá dowó yẹn ọ̀dàrà kínní ọ̀dì ara owó yẹn téèyàn ọmọ ẹ̀yọ zaka rẹ̀ láti jọ́ tó bá ti di owó yẹn yẹn. sọ́wọ́n ikú fẹ́kẹ́ bá ṣàlàyé pé àwọn àfáàkọ́ máa ń sọ nípa ìkázì yẹn wọ́n máa ń pé ṣáùtù ìkázì ní pé ṣáùtù kan pé a gbọ́dọ̀ rí àlámọ̀ pé owó yẹn kò ń ṣe owó àwọn kẹfẹ́ pé tó bá ti ka àwọn kẹfẹ́ ni pé ó jẹ́ ìka tí ó bá ti ta àwọn kẹfẹ́ tọ́kẹ́ mùsùlùmí ló ní pé a máa fún sí bẹ́ẹ̀tù mọ́lẹ̀ báwo ni ìwé wọ̀ ṣe jẹ́ sọ. ahsantum barakallahu fikum ẹ òdodo ni nínú àwọn onímọ̀ wa minhum shafi'iyya àwọn madhabi shafi'iyya àwọn ni wọ́n mú irú yẹn wá gbọ́gbọ́dọ̀ gé min difani ahlil jahiliyya wọ́n gbọ́dọ̀ jẹ́ pa gbọ́dọ̀ rápẹ̀rẹ̀ pé àwọn tí èé ṣe mùsùlùmí lónìí àmọ́ àwọn mínú àwọn onímọ̀ ìtumọ̀ yìí wọ́n ní òní ká mú wa gbàtà rẹ̀ lórí ẹ̀ ntí ń jẹ́rìí káàzù ní gbogbo ntí ọba ti ní olúwa tí ọ̀sá pẹ̀rẹ̀ pé gẹ́gẹ́ bí àpèjúwe tí mo mú wa èèyàn gbọ́dọ̀ rẹ́ǹtì ibìkan àbí wọ́n yà ń bìkan lápèjú èèyàn nílẹ̀ sínú oko kan ọwọ́ àtọrọ lọ́wọ́ ẹnìkan pé mo fẹ́ mọ dako mbẹ́ ọwọ́ lóhùn rírì káàzù nínú ilẹ̀ tí wọ́n yá tí ń fi ń dáko rì káàzù kéyọ̀ bó ti jẹ́ ní kúkúrú. Naam, ní ibi sàkáyíyọ tí ẹ sọ fún wa nísìn nípa wà mẹ́sìlúwà that is báwo láṣẹ mọ òdiwọ̀n nígbàtí ó bá jẹ́ ọdún tó ń bọ̀ dàtí pé eye tá a yọ ní sàkà gan àbí eye tí ó jẹ ní òdùn sáfì yọ kalẹ̀ síwájú ìgbà tí sàkà ah, ó ọlọ́run sọ ilẹ̀ sọ dáadáa eh, ìbéèrè oníbéèrè ni pé gẹ́gẹ́ bó sì ṣẹlẹ̀ sí àbáṣù yìí abẹ́lómi náà àmọ́ ẹjẹ́ mọ́jà gbàgbé èèyàn gbọ́dọ̀ àwọn àfáà máa fi ń rinlẹ̀ kéèyàn tó ṣe tàjílù sàká kó tó yọ sàká ṣáájú nǹkan kan ní máa fà ó kí ní máa fà hajatul fuqara ní nídìí táwọn tí ó gba zaka nídìí zaka òun ní mú ní kánjú yọ zaka o lọ́ba yìí pé nítorí tèèyàn ni pé a owó yìí máa wàá sọnù kọ́ jẹ́nsáré yọ yóò tún yọ ńgbà míì bí haúlù bá pé ntí èèyàn fi lè kánjú yọ zaka òun ni kò yẹ pé àwọn tí ó gbà ni wọ́n ṣe kíni ni wọ́n nílò rẹ̀ kíákíá májẹ̀mú kan ṣoṣo nù téèyàn fi sáré yọ zaka kalẹ̀ báwa bá fẹ́ yọ ó simple lápèjúwe nísìnyí èèyàn pé zaka àwọn lọ́dún yìí ńgbà tó ń ka gbogbo ẹ̀ five thousand ní gbogbo zaka tí ó yẹ kó wọn yọ yọ wà yọ five thousand náà bàbá fẹ́ yọ tó tún ti ń bọ̀ lẹ̀ nítorí àwọn tó fẹ́ nílò rẹ̀ bọ́ba jẹ́ five million náà yọ yọ five million mí bẹ́ẹ̀ ìbéèrè wa ni pé tọ́ba wa di àsìkò tó yẹ kọ́ yọ zaka yìí kò gbọ́dọ̀ gbàgbé yọ wàá tún kakuléètì owó rẹ̀ ń dọ́nà bọ́ba ṣe déédéé five million àbí five thousand tó ti yọ látòṣù mẹ́sàn-án sẹ́yìn alhamdulilah bọ́ba yìí pé wọ́n wá di pé owó yẹn ti dínkù zaka five thousand lọ́yọ àmọ́ngbọ́ padà kàátán ó rí i pé four thousand náà ló ń ní lọ́rùn láti ṣe kínní láti yọ zaka ọ̀nà méjì yẹn gbà. inú kọ́ka one thousand kún náà fílà eléyọ̀ jẹ́ zaka àmọ́ bí yẹn bá tún ọ̀ràn yẹn tán yọ yàn náà fílà ọlọ́run yìí jẹ́ yẹn gbé o yóò sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì lóhùn ò ní dín kò le yọ wá sí one thousand against ọdún mi ó ní 1000 lẹ́nu bàbá wù bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ṣe kádó báyìí náà ọjọ́ ti lọ sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم آمين ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار للكافرين ربنا ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير آمين ربنا ربنا عجزنا نسينا أخطأنا ربنا ربنا ولا تعمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ربنا ولا تهمنا ما لا طاقة لنا به واعف عنا لنا واعف عنا لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم ربنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آمين ربنا إنك جميل نبي لنا ذنوبنا وقنا عذاب النار ربنا ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين